kí gbogbo wa ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé mo kí wa pé èyí ni first of April twenty twenty four this is not April fool this is the message coming directly látọ̀dọ̀ bàbá wa olóyè Dr. Sunday Adéyẹmọ Ìgbòho tí gbogbo wa mọ̀ sí Sunday Ìgbòho ṣá àwọn ni wọ́n gbé mi síta gẹ́gẹ́ bí agbẹnusọ wọn tí mo jẹ́ ọlá yọmí kóìkì ni mò ń jẹ́ olóyè pè mí kò tí ì pé wákàtí kan lénìí ni wọ́n ní kí n ṣe àtẹ̀jíṣẹ́ yìí síta a máa bẹ̀rẹ̀ program yìí pẹ̀lú àtẹ̀jíṣẹ́ yẹn àwa bẹ̀rẹ̀ sí í ṣe program tiwa tá máa ń ṣe lọ eléyìí ni ìkéde fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa tó jẹ́ àwọn ìwé oníròyìn nílé àti lóko pé mẹ́sẹ̀gì ti sìn tí mo fẹ́ sọ yìí ó wá látẹnu bàbá wa Dr. Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho-Òòṣà lẹ́ẹ̀kan sí i èní ní ọjọ́ kan nínú oṣù kẹrin ọdún 2024 it is not April 4 bàbá wa Sunday ọmọ Adéyẹmọ ìgbòho wọ́n ní kí n sọ fún gbogbo àwọn tí wọ́n ń bẹ ní ìlú ìlọ́ra pé igbe yìí ti dé ọ̀dọ̀ àwọn àwọn ń bọ̀ láìpẹ́ àmọ́ kó tó tó bà yẹn wọ́n ní kí n sọ fún gómìnà wa ọlọ́lá wa ẹnjìnìà Ṣèyí Mákindé pé àwọn ń bẹ̀ wọ́n àwọn ń rọ̀ wọ́n àwọn ń bẹ̀ wọ́n àwọn ń rọ̀ wọ́n wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta pé ìgbésẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú ìlọ́ra tó fi di pé fídíò tí a play lákọ̀ọ́kọ́ àti gbọ́ láti community yẹn wọ́n ní kí n kọ́kọ́ kí his royal highness ìyẹn bàbá wa ọba stephen olúwafẹ́mi oyèníyì ọ̀párìdé ìyẹn bàbá wa ti akibo of ìlọ́ra land wọ́n náà wọ́n fẹ́ẹ̀ tó kàn sí yín láìpẹ́ àmọ́ wọ́n ní kí n sọ fún ẹnjìnìà ṣèyí mákindé pé bí ó ti ṣe bẹ̀rẹ̀ nílùú Ìgàngán táwọn jáde tó di pé gbogbo èèyàn sọ pé àwọn fẹ́ da ìlú rú ni àwọn ò dà dúró o àwọn rọ̀ wọ́n àwọn bẹ̀ wọ́n àwọn bàbá tí wọ́n náà tì mọ́lé yẹn kó jọ kó má jẹ́ kó pẹ́ mọ́ kó ṣe arrangement pẹ̀lú àwọn tí wọ́n gbé àwọn bàbá yẹn láti lè tú wọn sílẹ̀ mẹ́sẹ̀gì yìí fún the whole Ọ̀yọ́ state government including the governor ìyẹn engineer Ṣèyí Mákindé wọ́n ní nítorí pé gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ pé àwọn Fúlàní tó ń ṣọṣẹ́ yìí wọ́n ń ṣiṣẹ́ yìí láti lè febi pa ìran ọmọ Yorùbá wọ́n náwọn ọ̀rẹ́ ní dojú àwọn àwọn òní sùn kalẹ̀ kí wọ́n máa fìyà jẹ ọmọ Yorùbá kankan ní gbogbo ibikíbi tó bá wà wọ́n ní kí n bẹ̀ bàbá wa náà President Bola Ahmed Tinubu ìyẹn pírẹsidẹ́ǹtì olórí nàìjíríà lọ́wọ́lọ́wọ́ pé àwọn ń bẹ̀ wọ́n àwọn rọ̀ wọ́n pé kó sọ fún ẹnjìníà ṣèyí mákindé láti lè gbé ìgbésẹ̀ láti lè fi ààbò tó pé tó yẹ fún gbogbo àwọn ọmọ tó ń bẹ ní ìlú ìlọ́ràá nítorí pé àwọn ń kanlẹ̀kùn àwọn máa wọlé dé tí àwọn ò ní sọ pé bàbá yìí làwọn máa dé wọ́n wá ní kí n sọ fún gbogbo ọmọ ìlọ́ràá pé yín ti dọ́ọ̀dọ̀ àwọn àwọn dẹ̀ ń bọ̀ láìpẹ́ láì jìnnà wọ́n wá ní kí n sọ fún gbogbo fúlàní tó ń bẹ ní gbogbo ibi tí wọ́n ń pè ní fìdítì pé kẹ́ bá palẹ̀ mọ́ nítorí pé àwọn máa kanlẹ̀kùn sí yín lára láìpẹ́ yìí wọ́n ní nítorí pé ìjòyè ò lè wà gọ́vnà ò lè wà kí ìyá máa ja aráàlú kéèyàn kọ́kọ́ má dẹ̀ dá sọ́rọ̀ náà wọ́n ní nítorí pé bí nǹkan ṣe ń lọ yìí gbogbo ala ti ń sọ́pọ́ látijọ́ ẹ pé security ìdáàbòbò ó ṣe pàtàkì ó ṣe kókó nítorí pé ìlú tí kò bá sí ààbò ó ṣeé kí ebi kó wọnú ìlú yẹn á dẹ̀ máa mú oríṣiríṣi olè àti nǹkan tí á máa fa ìdíwọ́ fún àwọn aráàlú náà wọ́n wá ní kí n sọ fún ẹnjìníà Ṣèyí Mákindé pé eléyìí ò ń ṣe pé àwọn mú ìjà wá àwọn kàn ń ràn wọ́n lọ́wọ́lọ́wọ́ pé kó pe commissioner for police kó gbègbésẹ̀ láti tẹ̀síwájú láti máa lọ sí ìlú lọ́ra nítorí pé àwọn ti wà nísàlẹ̀ o wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ pé àwọn ti wà ní ìsàlẹ̀ àwọn máa kàn síbẹ̀ tán láìpẹ́ láì jìnà kábà máa jáde padà kọ́ máa sọ pé ìjà là ń gbé bọ̀ eléyìí ń sọ̀rọ̀ ìjà nítorí pé gbogbo wa náà láti ń gbọ́ a dẹ̀ máa fi fọ́nrán kan wọ̀ a tún máa plé fọ́nrán kan tí bàbá wa ṣe láìpẹ́ yìí nígbà tí a lọ sí ìlú gbọ̀ngàn ní twenty twenty one nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pa àwọn èèyàn wa láti twenty twenty one títí di wákàtí ṣé kò tí ì tó pé kí wọ́n fi ààbò kan fi ṣe fún gbogbo aráàlú ni ìyẹn ni olóyè Dr. Sunday Adéyẹmọ ló ní kí n sọ fún Ọ̀yọ́ state governor nítorí pé táwọn bá dé kí wọ́n má sọ pé òun fẹ́ wá da ìlú rú ni ìyẹn làwọn ṣe rán mi jáde léèdì pé àwọn ti wà ní ìsàlẹ̀ wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ pé òun ti wà ní ìsàlẹ̀ òun ń bọ̀ wọ́n dẹ̀ ní kí n sọ fún bàbá wa ìyẹn ọba Stephen Olúwafẹ́mi Oyèníyì wọ́n ní kí n kí bàbá pé ẹ kú rọ́jú ẹ kú bó ṣe ń lọ nítorí pé ẹ̀yin tí ẹ jẹ́ àwọn wa ẹ ti pariwo títí fún ìjọba ti state àti local government wọ́n wá ní kí n bẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu kó sọ fún inspector general police kó rán àwọn èèyàn lọ sí ìlú Ìlọ́ra nítorí pé táwọn bá dé gbogbo fúlàní tó ń bẹ níbẹ̀ pátá ló gbọ́dọ̀ kúrò àwọn ọ̀dẹ̀ nígbọ́n kankan nítorí pé ìlú ò lè wà kí ó má sí ààbò fún àwọn aráàlú ẹjẹ́ agbọ́n tí olóyè fi sọ nígbà tí wọ́n jáde níbi ọdún méjì mẹ́ta sẹ́yìn nígbà tá à ń pariwo náà pé wọ́n ń fi ara ni wá eléyìí ò lè máa lọ bẹ́ẹ̀ ẹjẹ́ àjọgbọ́n fọ́rọ̀ yìí ń padà bọ̀. orúkọ mi ni Sunday àti àṣeyẹmọ ilé tí gbogbo ẹ̀ mọ̀ sí Sunday Igboho ọ̀gbọ́n tó wáyé lọ́mọ Ìbàdàn wọ́n lè mọ̀ pé ẹ̀rí náà pé ní Ìbàdàn so ọ̀pọ̀lọpọ̀ yẹn tó bá ń gbèlú òdì kejì tó bá jọ ọmọ ọbọ mi ó kọ ìlú tó ti wá yẹn náà máa máa fi pè é níbi tó ń gbé ẹ̀mí náà jẹ́ kan nínú ẹni tó kópa nínú ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá gbọ́ sórí ogun yẹn tó ń gbọ́ gbogbo pa tí mo kó mẹ́rin ọkùnrin mẹ́rin ogun bọ̀bọ̀ yẹn ń gba ogun ó ṣe báyìí ó ṣe báyìí ọ máa ń jẹ́ kí ẹlòmíràn ah ọkùnrin ni akíkanjú ọkùnrin ni gbogbo wa wàhálà ládọjà àtàwọn bàbá dídí búmbàdàn náà gbogbo àwọn tí wàhálà yẹn sojú wọn wọn fẹ́ impeach ládọjà wọn fẹ́ yẹ ládọjà ń pò wọn fẹ́ gba ìjọba lọ wọn fẹ́ yẹ ládọjà jẹ nkankan tèmi dẹ̀ dúró tì ń gbà yẹn gbogbo àwọn tó rí pa tí mo kó láti pé kán mọ́ rí ládọjà yẹn jẹ́ ń gbà yẹn sùtẹ́lómi bá rí mi rí mi pé ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nìyẹn bí wọ́n ṣe bọ́ta ṣe pọ̀ tó ọlọ́run ṣẹ́gun wọn fún èròǹgbà mi lórí ìgbésẹ̀ àwọn fúlàní yẹn ni pé ẹnu yorùbá gbọ́dọ̀ kò tí wọ́n bá mọ̀ pé ká bá fúlàní jà káwọn bàbá wa gbogbo àwọn ọba wa gbogbo àwọn bàbá bàbá wa wọ́n ṣáájú kàn pè wá sí mítì kàn dẹ̀ fún wa pé tó àwọn ọmọ yìí o kí ròyìn dé sì gbé kí gbogbo ayé rí pé tó àwọn ni wọ́n sọ pé tó ká kojú wọn gbogbo ibi tí yàrá ti fẹ́ jẹ yorùbá ká fèsì ibẹ̀ ọlọ́run mọ̀mọ̀ mu wa wà làwọn ọlọ́ọ̀bá ló ní màrí ń bọ̀ ṣùgbọ́n tá a bá ní nǹkan tí àwa náà ní lọ́dọ̀ àwọn bàbá jogún àwọn bàbá ká bẹ̀rẹ̀ sí lò ń sì ká bọ́ta wọ́n sọ wá ló kọ̀ ní. táwọn bàbá bá mọ̀ pé yà ń jẹ àwọn Yorùbá kàn pé gbogbo wa sí mítìn kàn pé Ọọ̀ni kàn pa Aláàfin kàn pa àwọn bàbá Àwùjalè gbogbo àwọn bá yẹn tó bá jókòó kàn á pè wá kàn invite gbogbo wa wá. Ọlọ́run lálágbára mi ò tó nǹkan kan àwọn tó tún lágbára dúró wá pọ̀ lọ́pọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kàn pé gbogbo wọn jọ tó bá mọ̀ kó lè kẹrù wa náà báwa náà sì lè ní pátá lè kó kọ́ pè wá káwá jọ jókòó káwo bá ṣe fẹ́ ṣe tí ò ní sí nǹkan ẹ̀mí gbọ̀n kankan mọ́ ẹlòmíì bá ń gbọ́ gbòó kò wúrí mi rí ẹlòmíì bá ní olùkọ́mádì mọ́ olójú àwọn tí mo ṣe lójú wọn rí ẹlòmíì bá ló lè ṣe báyìí ẹlòmíì tí bá ṣèkan lójú ẹ yóò sọ mẹ́wàá ṣé nǹkan tí mo sọ yìí ẹlòmíì á sì ní ẹnu ni so àwọn tí wàá mọ́ sọ pé nu nìyẹn èmi mọ́ bẹ́ẹ̀ lọ́nkí nǹkan bẹ́ẹ̀ mi àti wọn pọ̀ <laughs> wọn lè rí pé kì í sọ̀rọ̀ ẹ̀ nù ṣùgbọ́n pé kẹ́nìkan wá lóun dìde sí èmi ìwọ nìyí Sunday Igboho mo wá bọ́ ọ̀tá o àbá gbàtẹ́ bá fi dọ̀tún la Buhari ó pàṣẹ láti Àbújá sọ́jà tí ó ka mọ́ta nkìlé yóò ju tó gun boko haram tó ń jẹ́ Haúsá lọ wọn ò ríra wọn bẹ̀ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn ẹ̀ rí i pé wọ́n yìí máa lọ́wọ́ gbogbo táwọn ń ṣe Haúsá tó ń mú jẹ yẹn tá a bá dẹ́rẹ̀ wò nísìn wọ́n yìí máa lọ́wọ́ torí pé àwọn Yorùbá kan náà ni wọ́n lọ bá wọn lọ́hùn tí wọ́n sọ pé àwọn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n ṣe nu pa ẹ̀ làwọn ọmọ ayé kìlà làwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n la parí ta ìyá yóò la parí ìgbìjà náà làlá fẹ́ gbé ó tó fi gbà sùúrù nìyẹn ó gbogbo kì í ṣe nǹkan tí yẹn kàn kágbára ọ̀rùn tó kó funpa tó kó lóde tó gbé bọ̀kọ́ tó lọ́fẹ́ lọ pàdé fúlàní o bíbẹ̀ kọ́ wọ́n sọ nǹkan mi wọ́n sọ di nǹkan mi wọ́n yẹn lọ àfi kí yẹn jókòó kó lọ́wọ́ àwọn bàbá yẹn táwọn bàbá yẹn ṣèwé kán sáyìn fún wa pé àwa la ṣèwé fún yín pé ìyà gbọ́dọ̀ jẹ Yorùbá gbogbo bikini tí ilẹ̀ Yorùbá dé ẹ lọ ṣàbò lórí ẹ̀pà àwọn ọmọ tẹ bá mọ̀ ń bẹ kẹsàbọ̀ àwọn ọmọ ń àwọn ọmọ ń àwọn ọmọ Yorùbá ń bẹ ńlẹ̀ tí wọn ò ní sá rárá àwọn ọmọ bẹ́ẹ̀ wò tán dò àwọn ọmọ bẹ́ẹ̀ wò tán dò kó wọ̀nyí wọ́n yẹ sọ ọmọ wọn ìsẹ́ran rírọ̀ but ọgbọgbọ́n àlèkẹ́sọgbọ́yà ẹ mọ lọ sí ìkiri ibi tí wọ́n ti ń pa tí wọ́n ti ń kidnap Yorùbá ẹ mọ lọ Òṣogbo ẹ mọ lọ lọ́rin ẹ mọ lọ ẹ mọ lọ sí yóò di nǹkan mímu wa lọ́wọ́ tó bá ti dá ọ lójú pé àwọn làwọn bí wa àwọn sì làwọn bàbá àwọn ni bàbá wa lẹ Yorùbá ń bí wọ́n sì ṣe bàbá burúkú wọ́n dẹ̀ sọ̀dà lẹ bàbá tí fìyà jọmọ káwọn náà bá gbádá rẹ̀ kó tiwa síwájú bàbá lọ bàbá nílọ

látọdún mẹ́ta náà kò tí ì sí any changes gbogbo alárántí tó ṣẹlẹ̀ ní the massacre ní ìlú Ọ̀wọ̀ ní Ondo state nígbà táwọn Fúlàní wọlé tí wọ́n ṣe oríṣiríṣi ọṣẹ́ mélòó mélòó la fẹ́ máa kà tí a máa wá jókòó tí a ní sọ fún àwọn gómìnà wa pé security ilẹ̀ Yorùbá ọwọ́ wọn ló wà àṣẹ ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ọwọ́ wọn ló wà àmọ́ aráàlú ò ní wá jókòó kí àwọn fúlàní máa pa wá nítorí pé evidence sọ fún wa pé àwọn fúlàní yìí iṣẹ́ tó fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ gba ilẹ̀ bàbá wa mọ́ wa lọ́wọ́ ṣé ká wá jókòó ni ìyẹn ni wọ́n ṣe ní kí n sọ fún ẹnjìnìà Ṣèyí Mákindé ìyẹn gọ́fúnà Ọ̀yọ́ state pé àwọn bẹ̀ wọ́n kó gbègbésẹ̀ kó má pẹ́ àmọ́ àwọn fúlàní tó ń bẹ ní fìdítì wọ́n ní kẹ́ máa palẹ̀ mọ́ sílẹ̀ torí pé a kàn sí í tán láìpẹ́ yìí olóyè ìgbòho ló rán mi síta and once again as the day is the first april twenty twenty four this is not april fool this is a message on behalf of dr chief sunday igboho as the spokesman olayomi koiki to say to the governor of oyo state and also the president of the federal republic of nigeria that the current threat of the Fulani attacks on the people of Ilora land in Oyo State must come to an end. And this also to our royal father, Oba Stephen Oluwafemi Oyeni Oparinde to Kábíyèsí o, the Akibo of Ilora land, that there is now message that has come to his desk about the cry of the people of Ilora land from the attack from the Fulani terrorists, which has been going on for a very long time. And this time around, it would not sit back while those in those communities are being attacked and they are currently not able to go back to farm. There is so much evidence that has pointed out so much of our time in the last four years that the attack is a deliberate act. And that attack is not coming to an end anytime soon. bóyá ẹ ti gbàgbé ni let me remind you some of those attack in Fulani attack in Ondo State let's listen to this we come back in a minute. èyí náà ti rí ohun tí a mú wá fún wa lénìí